أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا مانع لما أعطى ولا معطي لما منع ولا قاطع لما وصل ولا واصل لما قطع فبحكمته وقعت ضرر وبرحمته نفع أحمده على جميع أفعاله وأشكره على واسع الصالح وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحكم ما شرع وأبدع ما صنع وأشهد أن محمدا عبده ورسوله المصطفى على جميع المرسلين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa ní òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an al-Karim tí ọlọ́run ọba tí ó dúró jù wá a sì wà nínú súrọ́tù àkọ́lá á lórí ayẹyẹ lẹ́ẹ̀kẹjọ ọ̀rọ̀ ọlọ́run ọba sọ pé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكأي من قرية عتت أن أمر أن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ومن يؤمن بالله ويعمل صالحا يدخل من تجري يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó bá wà sọ̀rọ̀ lórí àwọn ìgbójọ náà nípa obìnrin sílẹ̀ àti dídáwọn padà e dáadáa fún ọ nígbà tí wọ́n bá ń ṣe ìjà lọ àtàwọn tó kàmá. ọlọ́run bá wọn kìlọ̀ àkọ́kọ́ ń ṣe ìró òdùnnú fún àwọn amúmi. àwọn ọlọ́ni وكأي من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا mélòó mélòó ó ní àwọn ìlú tó tàpá sí òfin ọlọ́wọ́ àti òfin òjíṣẹ́ rẹ̀ àwa ṣe ìdájọ́ fún wọn ní ìdájọ́ tó le koko àwa ṣe ìjìyà fún wa ìjìyà tọkàn kọ bàbá ọkọ wà bá àdà amúhà ó wá di ẹsẹ wọn lọ pé ìgbẹ̀yìn wọn ọ̀dá wàkàrà àkèbàdàn àmúhà kò sọ̀rọ̀ ọ jẹ́ ìgbẹ̀yìn wọn òfò ni àti àbára. عطاء بن يسر قل وكثير من القرى عصى أهلها أمر الله وأمر رسوله أقوى nínú àwọn ìlú tẹ́tàpá sí òfin ọlọ́run ọba àti òfin òjíṣẹ́ rẹ̀ wàtàmáàdà òfin kòríà nìyẹn wà kókò èyí wọ́n kọ̀ǹtínú láti máa ṣiṣẹ́ bí wọ́n ṣe àti ìrékọjọ́ ẹnu àlà àti ṣíṣe kékeré sí ọlọ́run wa fàṣàṣàbìnáha fàṣàṣàbìnáhùn àlà àmàlíyù fi dúnìá ìsára ìṣèlérà àwa ṣe ìṣirò iṣẹ́ wọn nílé ayé ní ìṣirò tó le kókó وعذبناهم عذابا عظيما منكرا àwọn fi ìyà فتجرعوا سوء عاقبة حسوبهم وكفرهم وواتوا aburú iṣẹ́ ìṣẹ̀ tí wọ́n ṣe àti ìtàpátófin ọlọ́wọ́ bá tó ṣe àtẹ àgbẹrùgbẹrù pẹ̀lú wọn. وكان عاقبة كفرهم هلاك المبصرة. wọ́n á dé ìgbẹ́ ní ìpèrí tó ti sọ́dọ̀ ọ̀gá ìparun ni bẹ́ẹ̀ sì ni òṣòro jẹ́ fún wọn. ìdá òṣòro àdàbà àṣà èyí tí ò sí òkò míì tuntun. المعنى الإجمالي عليكم السلام lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó pa wá láṣẹ nípa ọ̀rọ̀ àkọ́dá tí o gbọdọ̀ jẹ́ pé àsìkò tí obìnrin bá ń ṣe káyọ̀ lọ làbọ̀dọ̀ ṣe é. bákan náà pé ọ̀rọ̀ àyàn oníká fi obìnrin náà sílẹ̀ kó parí rídà rẹ̀ nínú ilé rẹ̀. bákan náà jíjẹ fún ẹni tó ń ṣe rídà àti mímu fún àti ìtọ́jú ẹ̀ tí wọ́n bèrè tó ṣe ìdàgbà tó bá lè jẹ́ ẹni tó lóyún sínú tó bá ti bí ọmọ ẹ̀ ìdà rẹ̀ parí nù. ọkọ rẹ̀ ló kọ́ lẹ̀ kó tọ́jú ọmọ tó gbé fún un. yálà kó wà nǹkan tí ó sọ fún ìyá ọmọ torí àti máa tọ́jú ọmọ àbí kó obìnrin míì.

bákan náà ọlọ́run wa sọ̀rọ̀ fún àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó o fi àṣẹ rẹ̀ tó o fi ṣiṣẹ́ ọlọ́run wa sọ fún wa pé wọ́tà ẹ̀yìn ní kọ́rì àti عكس عن أمر ربها fẹ́ tẹ̀lé òṣìṣẹ́ náà lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin kọ́ ni àkọ́kọ́ mélòó mélòó làwọn ìlú tí wọ́n ti gbàgbọ́ sí òfin ọlọ́wọ́ ọba àti òjíṣẹ́ rẹ̀ a padà wá jẹ́ wọn lẹ́jọ́ ni ìdálẹ́jọ́ tó tóbi tó le koko àwa fi ìyà jẹ wọn ìyàtọ̀ ẹ pé ọkùnrin ò lè fẹ́ ọkàn kọ́ gbogbo ẹni ọba gbọ́ létí kò fẹ́ bọ̀ gbogbo àwọn gbogbo ẹni tó bá fojú rí kò tó fẹ́ wò ó torí pé ó burú jà lóríṣiríṣi ìjìyà tọ́nà ọba ti jẹ wọn. wọ̀ká iye àwọn afáàní ismu ni orúkọ ni the adad tẹ̀sí tá a fi máa ń pe nǹkan tó pọ̀ ìbínú sára fẹ́ pé pípọ̀ nínú àwọn ìlú tí wọ́n tàbá tó ṣe ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá pa wọn. òun náà gẹ́gẹ́ bí tẹ́gbà kan tó máa wá nínú ọ̀sán àti tí wọ́n wá oṣù kẹrẹ́ ẹ̀. òun náà òun tó ṣe àǹfààní pẹ̀lú ẹ̀ pé ìtọ́pọ̀. àjẹ́ kọ́líyà kí ni wọ́n bá lérò pẹ̀lú kọ́líyà àlùkọ́ni àkọ́wọ́ ọlọ́run bá sọ̀rọ̀ olùkọ́ ni wọ́n fẹ́ pe àkíyèsí wa sí àwọn tá ń gbé bẹ̀ wípé torí pé ìlú ìrọ̀rùn ní kankan ti pẹ̀lú òfin ọlọ́run ọba àwọn tá ń gbé ní ìlú lọ́lọ́run bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run sọ pé wọ́n á lè kọ́ ìyàtọ̀ ìyàtí kó nà sí ha ẹ ìlú èyí tá à ń gbé nínú ẹ̀ kì í ṣe ìlú lọ́wọ́ mi ká béèrè ju àwọn tí wọ́n gbé inú ìjọ. Tẹ́límọ̀nì Àtẹ̀ láti di òkú ó ní kéèyàn ọba tẹ̀lé ọlọ́wọ́ ọba ó kọjá inú àlá rẹ̀. ويكون لبيع كثير من أهل القرى الماضية pípọ̀ nínú àwọn ará àwọn ará ìlú tó ti kọjá wọ́n pọ̀ gan-an yanjẹrẹ fọ́nrájú àgbọ̀ àtìjà wọn tẹ̀lé ọlọ́wọ́ ọba wọn tẹ̀lé òfin rẹ̀ wọ́n kọjá ẹnu àná ọlọ́run wà á kọ́ rọ́sọ́rùsù náà wọn wọn sì gbọ́ sí òṣìṣẹ́ rẹ̀ náà wọ́n tàpá sí òfin rẹ̀ wàtàkàbàrò wàtàbàrò ni a ti ìbáyìí àmì ọ̀la wọ́n torí kókó wọ́n ṣàgbéró gan yín láti tẹ̀lé òfin ọlọ́wọ́ ọba wọ́n lọ ṣàpá àti òṣèlú lóṣèlú àti tẹ̀lé àwọn òṣìṣẹ́ rẹ̀. فكانت النتيجة ذلك أن سجلنا عليهم أفعالهم تسجيلا دقيقا وجب إبنيره أقول أقد أبواره onípe gbogbo àwọn tẹ́tọ́ ṣe níṣẹ́ láburú gbogbo ẹ̀ láti mú àwa pe ẹ̀kan tí a burúkú ran lé ètò lè koko àwa fi ìyà jẹ wọ́n ní ìyà tí ojú bá rí àyọ̀ ọjà tẹ́tí tẹ́tí bá gbọ́ ọkàn gan yọ pàyà torí pé iṣẹ́ gbogbo wọn ṣe ìdí inú tó lọ fi lú ìyàbá òjò wọn. ورد شيء النقو كما النقو قولي ما ينفق قولي يوفي سوكا فوق ọpọlọ ìdágbọn kò lè gbé e torí pé ó ti burú pọ̀ jù irú ìyá báwọn kò ní ọlọ́wọ́ bá ti fi jẹun ọlọ́wọ́ sọ pé فأعتبرناها عتابا شديدا وعذبناها عذاب النكرة أواسي في مسيرة níbi olè gbogbo ìyẹ̀wò sínú ẹ̀ àtúwá fi ìyà jẹ wọ́n ìyà tí ọkàn pọ̀. ohun tá a bá ń lérò pẹ̀lú ìṣirò fẹ́ o ní pé àtúnwá lẹ́sàn-án iṣẹ́ tí wọ́n ṣe àfihàn ìṣúná pẹ̀lú ẹ̀rí pé ọlọ́run sọ pé àádá ọlọ́run lẹ́wọ́ àdáàbà ní ìṣẹ̀lú ìdá pẹ̀lú pé ọlọ́run ti kọ́ tẹ́lẹ̀ pé òun pèsè ìyà tó tóbi tó lé koko ó pèsè rẹ̀ nìyẹn. bákan náà ọlọ́run sọ àlàyé fún wa pé ìyàgbọ́jẹ́ wọ̀n àwọn gangan ni wọ́n fi ọwọ́ àwọn fà ẹnì kankan kọlọ́fà ìyà fún wa ọlọ́ni fàdákọ́ wà bá dà ámì ha wà káyà ákùbà tó àmì ha kó sọ̀rọ̀ wọ́n wá tọ́ aburú sẹ́wọ̀n wọ́n tọ̀ wọ̀ sẹ́nu àwọn báyìí oní tó tóbi tó wúwo oní wọ̀ báyìí gẹ́gẹ́ bí alùwàkìlì torí wàá jẹ́ pé sábàbí tí a fi olùyà jẹ wọ́n kò ní pé ìbàjẹ́ tí wọ́n ṣe ó tóbi pọ̀ jù. tó wà báyìí yẹ dédé ìbò bíi consequences evil report iṣẹ́ tí wọ́n ṣe wọ́n wá kọ̀wọ̀ èyí tá a ti pé tá a ti pé ní kíkọ́wò ni pé ìyá mi ń bú pé ó bè wọ́n jọ pé dà ẹ̀yà mọ̀ èyí tí wọ́n jẹ́ ní ayé òun nìkan kọ́ wọ́n tún wá jẹ èyí tó lágbára sí ẹ lọ tó jọ pé dà ẹ̀yà mọ̀ ìdí tá a pé lè ní gbọ́ọ̀kù wọ́n tọ́yàwó àti ìsìyàjẹ́ wọn síná wọ́n sàkọ̀wò lásán ni. أي فترتب على هذا الحساب والعقاب أن ذاق أهل تلك القرى سوء عاقبة غدرهم ó wá jẹ́ pé nígbà tá a ṣe ìṣòro tẹ wọn ó wá padà náà kọjá pé ìgbẹ̀yìn wọn ni tí wọ́n fi tó ń di àkóso tó le koko torí pé iṣẹ́ káwọn náà ṣe iṣẹ́ tó burú ni. wàjàdá lè dé ṣe àmàlẹ́ bẹ́ẹ̀ sì ni ẹ̀kan irú náà wá sí náà lè yọ̀ fi kẹ̀kan. ọ̀rọ̀ náà tó ní wà ká yé mi nǹkan yẹ kí ọlọ́run sọ láyé ìdòmí lè tó pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà tó ní wà ká yé mi nǹkan yẹ kí àhàdàdìmáà wà ní ẹ̀kọ́ ọ̀dìmọ̀tò فهي قاوية على عروشها وبئر معطلة وقصر مشيد ọlọ́run mélòó mélòó ó ní àwọn aráàlú tá a pa wọ́n run nígbà tó ń pé wọ́n ti àbòsúwò orí ara wọn wọ́n kọjá ẹnu àná ọlọ́run àwa sọ ìlú wọn di ahoro tí ó sì nǹkan kan nú ẹ̀ mọ́ àwọn kànga rántí wọn nínú ó bàjẹ́ àwọn ilé ńláńlá tí wọ́n kọ́ torí ìbàdàn gbogbo ẹ̀ ó di ahoro tí ó sì nǹkan kan nú ẹ̀ mọ́ lórí kí ni torí pé wọ́n ti àbòsí fún sórí ara wọn àwọn àfáàdé dúdú níbí òní kúfùrù bìlá torí pé wọ́n ti tètè rí sọ́lọ́ wọn bá wọ́n ti rí orúkúrò wọ́n ti kún já ọ̀rọ̀ ọ̀rọ̀ òkúté wọn wọ́n pè ní rọ́. ó wá jẹ́ pé sábàbí ìpawọ́rùn tá a pawọ́rùn ìlú wọn wá di àwòrán tí ò sí ìgbà tó ń bẹ̀rẹ̀ ní sẹ́yìn ibi tó dín lómi mu gbogbo ẹ̀ ló ti bàjẹ́ torí kò fẹ́ tó ń fàǹfààní pẹ̀lú ẹ̀. àwọn ilé dáadáa tí wọ́n kọ́ tí wọ́n pè ní kọ́sùmù gẹ́gẹ́ bí ilé ọba yẹn ti kọ́ ní ìrọ̀rùn gbogbo ẹ̀ di àwọn ojú òfin ìṣọ̀kan tó ń gbé náà. bákan náà wọn ti sọ fún mi pé wákàtí àdìka àkùrọ̀ ìka ìdá àkọ̀dà ìkúrọ̀ wọ̀nyí àlejò ṣùgbọ́n báwo ni ọlọ́run ọba bó ṣe máa ń mú àwọn aráàlú tí wọ́n ṣe àbòsí fún orí ara wọn tí wọ́n ṣe pèsè rí sọ́dọ̀ wọn tọ́lọ́ bá bá wọn mú tán ìbámu tó le koko ni ọlọ́run máa ń bá wọn mú. ó wá ní sọ̀yí olùkárí àti muslim nínú àdìsá àti musa àti aṣáájú ìpè àdéhùn wà wà ní òṣèlú ọ̀gá ìpè ìnàmọ́ra lẹ́yìnbí lè bọ́ọ̀lì ní hàtà ìlà àkọ́dàbù lẹ́yìnbílẹ́gbò tó ń nàkọ́ra وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد àdébùtà sálà sọ pé dájúdájú ọlọ́lọ́ba a máa tẹ àwọn alábòsí a máa jẹ wọ́n lẹ́kẹ́ àwọn tó ń ṣe àbòsí tó lórí ara wọn tó ọ̀pá ọlọ́mọkọ́ àti òṣìṣẹ́ rẹ̀ tó ọ̀pá wọn kọ́ máa jẹ wọ́n lẹ́kẹ́ débi pé nígbà tí bá mú tán wọn à ní èyí náà ni àbẹ́ni yìí ka àkùrọ̀ ìdá báwo ìgbàmú ọlọ́run ọba tí ọba gbá àwọn aráàlú mú tí wọ́n ti àbò sórí ara wọn ẹ̀nà àkùnàwó àdínú ìṣẹ́bí ìgbàmú ọlọ́run ọba ìgbàmú tó ní kókó ló. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tó wá ní ìlú ilé. ìrọ̀ àyà yìí ibùdó kẹ̀sí ó pé wàkáì wàkáì nù. وكائن من قرية عتت عن أمر ربها وكائن من وكائن من قرية قرقيوة وكائن نوكا أو يكون لنا أقول قراءة أو كقي وكأي من قرية بأسني إتما قراءة بجد كفناني إذا بكني tó tó jọjú tó sì lẹ́sẹ̀lẹ̀ nínú èdè àrọ̀. ìrá méjèèjì ìrá àyè tí ó ti tó fẹsẹ̀ rí rẹ̀ tí àwọn àbá tó ń tẹ́wọ́ bà. bákan náà ọlọ́run kò ṣe gàrí ní ìlú wo ọkàn tó gbé mélòó mélòó ní àwọn ìlú ọlọ́run ṣe gàrí ní ìlú náà bẹ́ẹ̀ sì ni irú àdáka wo lọ́lọ́run ti fi irú ìyàwó ló ti jẹ wọ́n ọlọ́run ti tàrí ilẹ̀ torí pé àwọn tọ́nà ń jẹ níyà ìyàwó oríṣiríṣi olúkúlùkù wọn ọlọ́run máa jẹ wọ́n ní káyíyà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn bá ti rí ni. gẹ́gẹ́ bí ìjọ ànábì àti ìjọ ànábì àti ìjọ ànábì sọ́ọ̀lẹ̀ àti ìjọ ṣùáì àti ìjọ ànábì musa oríṣiríṣi ìjìyà fọ́kàn ọ̀jọ́ra wọn ọlọ́run ìjọba. lẹ́yìn náà ọlọ́run tó kàn kan ìjẹ ní ẹ̀rẹ́ ó tó wá kàn pa wọ́n wá sọ pé àádọ́gbọ̀n òun náà ń bá àgbà bẹ́ẹ̀ ṣẹ̀dí ìdá. فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا أعد الله لهم عذابا شديدا ọlọ́run ọba ti ṣe ó ti pèsè ìyà tó le koko ó ti pèsè rẹ̀ léde rán fàtẹ́kùnbà ya olùdàgbà orí bí èyí ẹ̀yin tẹ́ ẹ gbọ́n ẹ̀yin ọ̀jọ̀gbọ́n lórí yín pé ẹ bẹ̀rù ọlọ́run ẹ páyà ọlọ́run ọba ẹ pa òfin ọlọ́run ọba mọ́ ẹ sì jìnnà sí ọtún tí ọlọ́run bá kọ̀ fún yín láti ṣe. ọ̀dẹ̀ ẹ̀rọ̀dàlà máa wò ilé ikú lè sọ̀rọ̀ torí pé ẹ ní àwùjáde mọ́ a ti jàre yín àsọtẹ́lẹ̀ ti wá fún yín a ti mú ìrántí wá bá yín láti máa ra yín létí òun ti kíra ọlọ́run ọba àti òṣìṣẹ́ rẹ̀ tọ́lọ̀ rán. sọ ẹ wá ní rí àwíjà ewì tó dọ́gbẹ̀lẹ̀ àlẹ́yàmù. ọlọ́ni a ti pe ìṣe ìjìyà tó le kókó a ti pè é lẹ́dẹ̀ mọ́. torí bí ẹ̀yìn ẹ̀yìn bẹ́ẹ̀ ní ọpọlọ tẹ́ gbọ́n tẹ́ máa ń ronú ẹ̀páyà ọlọ́run ọba ẹ jìnnà tí ń tọ́ ọlọ́run ọba má kọkùnrin ẹ̀pà òfin rẹ̀ mọ́ kọ̀dẹ̀ anzala Allahu ilaykum dhikra dájúdájú ọlọ́run bá ti sọ ìrántí ó ti sọ kalẹ̀ fún yín torí láti máa ra yín létí. afa onímù yẹn sọ ó ní àájọ bọ́ọ̀ lè áwòlá ìkọ́ àlẹ́bí ìlà pápá o ọlọ́run bá pèsè ìjìyà tó le koko fún àwọn àwọn wọ̀nyí tí wọ́n kọjá ẹnu àná ọlọ́run ọba wọ́n kọ́ dàpọ̀ amọ̀ràn wíwọ amọ̀ràn ọ̀sùn tí wọ́n tàpá sí òfin ọlọ́run ọba àti fi òkútẹ́ rẹ̀ ọlọ́run pèsè àdáàbà báyìí ọ̀ṣẹ́jà ìdíyà tó lè koko níbi líle koko rẹ̀ gan. Bàkọ́ kò wà wà ẹ bẹ̀rù ọlọ́run bá ẹ sì gbọ́ ìkìlọ̀ ẹ má jẹ́ kí ọlọ́run wọn bínú sí yín yá àpárò òkúrò rọ́ọ̀dì hà ẹ̀yin ọlọ́pọlọ tó pé bẹ́ẹ̀ tí mo fi ronú ànàbí náà sọ́tàkù lọ́wọ́ ọ̀tún náà wà á máa lóbi sẹ́lẹ̀ àwọn ọlọ́pọlọ tó ń ba àwọn ọlọ́wọ́ ọba àti tòjútẹ́ rẹ̀ lọ́sìn fi ṣèlérí ààrẹ ṣiṣẹ́ ẹ̀yin là ń pè é. كيف يقايو الله وقد أنزل الله إليكم أيها المؤمنون ذكرا يذكركم به torípé ọlọ́run bá ti sọ̀kalẹ̀ fún ẹ̀yin múmìnì ìrántí tí ọmọ rẹ̀ yé létí. wọ́n yóò rà bí òkun àlàáfíìkù nínú ìmọ̀ ìdílá ìwà làwọn ènìyàn kọ́. bẹ́ẹ̀ sì ni yọ́ọ̀mọ̀ rẹ̀ yé létí ntí ń bẹ fún yín ní oore nípa pé ẹgbẹ́ ọlọ́run ọba kọ́ ẹ sì ń ṣiṣẹ́ pẹ̀lú àṣẹ rẹ̀. sọ àyà yìí ó ṣàfihàn pé ọlọ́run ti pèsè ìdíyàlẹ̀ fún gbogbo àwọn olórí funfun tọ́tàpá sófin ọlọ́run ọba tí wọn ò gbọ́ sí ọlọ́run àti ti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n ń kọ̀tínù láti máa ṣe aburú láti máa tan aburú kálẹ̀ lórílẹ̀ ayé. Fífẹ́ ìjìyà tó bá yín ní ayé bí ẹ̀lẹ́rìí o. Èyí tó le koko ń bọ̀ wájọ́ ń gbẹ̀dẹ̀ àtẹ̀yà rà. Torí pé ẹ̀yà kẹ̀kẹ́ ń tọ́lọ̀ wọn ẹ ti àgbẹ̀rù kan ń tọ́lọ̀ wọn bá. Lẹ́yìn náà ọlọ́run tí wọ́n ń ṣe ìrántí fún wa pé a bẹ̀rù òun kó bá lè wọ́n jẹ pé irú ìjìyà tó dé bá wọn yóò dé bá wa náà fàtàkù lọ ha ya olè àlùbá àlẹ́bí na àmọ́ ẹbẹ̀rù ọlọ́run bá ẹ̀yin ọlọ́pọlọ tẹ́ẹ̀sì nígbàgbọ́ kọ̀dà àrùbára wọn ò lè fi sọ̀rọ̀ dájúdájú ọlọ́run sọ wáàdí kalẹ̀ fún yín ó ti sọ ìrántí kalẹ̀ fún ní kẹ́ẹ̀lì bá a máa rántí ọlọ́run ọba. kẹ́lìmọ̀ albaab oníjàpọ̀ lóko ọwọ́ làákùn sẹ́lẹ̀ òní ọpọlọ tó pé tí ò ní dàrú tó fi àìpé tó ẹ̀ alẹ́ni yẹ́mṣùrú sọ́ọ́hìmùhù ìlà àìrìwọ̀nba ọpọlọ tí máa tọ́ ẹni ó ní lọ tó gbọ́ na oore àti ìtẹ̀lé ọlọ́wọ́ ra. kí ni tá a gbà lérò pẹ̀lú àdìkà kọ́ni àzọ́nà mọ́ òmìnira ikún dìkọ̀ọ́ àdìkà méjì kí ni tọ́lọ̀ gbà lérò pẹ̀lú ẹ̀. àwọn afáàní àdìkà ó ní àlùkùrán. a pe àlùkùrán ní dìkà ní ọ̀nà tó pọ̀ nínú àlùkùrán. bọ́dọ̀ ni làkọ́ni àzọ́nà ilé ikún kìtàbá sí ìdíkùrùkùn dájúdájú àkọsílẹ̀ àkàkalẹ̀ fún yín tó yẹ pé ìrántí ń bẹ́ẹ̀ fún yín. bákan náà ìpè àwọn múmìnì ní olùlù àlùbá ọlọ́pọlọ tó pé tó jọjú tí ò sí àrùn kankan nínú ọpọlọ náà torí pé olùfáyọ̀ ọlọ́wọ́ ọba ni wọ́n àwọn ni wọ́n máa tẹ̀lé òfin ọlọ́wọ́ ọba àwọn ni wọ́n máa tẹ̀lé òfin òjíṣẹ́ rẹ̀ ìwà dáadáa tọ́lọ̀ ń pa wọ́n lábẹ́rẹ̀ ni wọ́n ìwà burú tọ́lọ̀ ń pọ̀ fún wọn wọ́n dìnà ìdílò tàbí ìdòmọ́ ní ọlọ́pọlọ tó pé èyí fi hàn pé kékeré ọ̀lọ́pọlọ torí pé ọmọ lọ́mọ ọmọ ọkọ̀ ọmọ rẹ̀ sì kọ́ sójú ọ̀nà oníṣe kẹ̀kẹ́ rí sọ̀rọ̀ àwọn àmì oríṣiríṣi ní ilẹ̀ fún ilé ayé tó fi hàn pé ọlọ́run ọba tóbi bẹ́ẹ̀ sì ni àmì wà fún tó fi hàn pé ilé ayé àní sínú àní àní gbé sínú rẹ̀ ọjọ́ kan jọ̀kan ni ó kú pẹ̀lú pé ó fàyè rẹ̀ ọlọ́run ọba wà ní jẹ́ni bí máa ṣeré gbogbo ìgbésí ayé tó wá gbèrò kọ́ wá jẹ́ pé kò sí ìṣirò sẹ́kàǹkà tí ó sì yọ̀ jẹ́ pé ọlọ́ọ̀dà ọ̀rọ̀ eré nù. ọlọ́ni rọ̀túlẹ̀ ní yẹ́tù àlékún ayé àdìlá ìlúbà ìlẹ́tù رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا ọlọ́run ní rọ̀túnà yẹ́sùn àlẹ́kùn. continuation ọlọ́run tó ní sọ̀rọ̀ àrùgbàdà kan òrèkùn ikọ̀ dájúdájú ọlọ́run ti sọ ìrántí kalẹ̀ fún yín. kí ni ìrántí náà rọ̀túnà òjíṣẹ́ kan yẹ́sùn àlẹ́kùn àyàtìlá tí ó máa ka síra ọlọ́run ọba fún yín àti àwọn áyà rẹ̀ bùbá jìnnà kí láwọn tó hàn gbẹdẹgbẹ. ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور torí àti mú àwọn tí wọ́n ní ìgbàgbọ́ wọ́n sì ń ṣiṣẹ́ rere kúrò nínú òkùnkùn àyèmọ̀kan lọ sínú ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ wọ́n máa yí kúmi bìlá wọ̀nyá àwọn sọ nìka gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́wọ́ wa kó tó fi ṣiṣẹ́ rere yóò dàpé ìhùjà mìíràn ti ń tẹ́jú ní ìmúta sí àlàyé ọlọ́run ọba yóò fi sínú ọgbà àdẹ́ra etí akérèmọ́kú odò tí ń sàn lábẹ́ rẹ̀ ọ́ọ̀lì nínú sí abàdà wọ́n máa gbé lọ síbẹ̀ gbére wọn ní jáde ọ̀dẹ̀ àkùnfànà ọ̀hún náwó ìsọ̀ dájúdájú ọlọ́run bá ti fi ó ti ṣe ìtọ́jú rẹ̀ ó ti fún ní àsìkò tó dáa jù tí ò sí nǹkan míì kan tó dáa tó o ní àìjẹ́ náà. أعطاه لميسر ولي وهذا الذكر هو الرسول يرد داوود والنبي الله صلى الله عليه وسلم يقرأ عليكم آيات الله يوم كآية الله وبصني موضحات لكم حق من الباطل يؤتي ما سي على إيه بدايته نبي رأسي níbi ìmọ̀nà àti ọ̀nà àmì ṣé yóò pè jẹ̀lẹ̀ ní ìdàtọ́dákú àwọn àwọn ọ̀sùn torí pé láti mú àwọn tí wọ́n gba ọlọ́wọ́ ọba gbọ́ tí wọ́n gba òṣìṣẹ́ rẹ̀ gbọ́ láti mú wọn kúrò وعملوا بما امر الله به واطاعوه من الظلمات لوت واستفدوا الله وبقوا لقيه وفي التهيئه الله láti mú ọ kúrò nínú òkùnkùn kẹfẹ́rí àbí òkùnkùn àìmọ̀kan ìlànà ìmọ̀ lọ sí ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀. ومن يؤمن بالله ويعمل عملا صالحا gbogbo ẹnikẹ́ni tí ó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó sì ṣe iṣẹ́ rẹ̀ yorùbá ìjànà ìtẹ́bí ìtẹ́bí ìtàkìá àṣìjáàrò ìtàkìá àṣìjáàrò ìhà wọn yóò fi sínú ọba àjẹrà èyí tí akéré lọ bó odò tí ń sàn lábẹ́ igi inú rẹ̀ máa kì í sínú àfihàn abàdá wọ́n sì máa gbé rẹ̀ lọ gbére. Kọ̀dẹ̀ àkàlà lọ́wọ́ rẹ̀ mọ́ ní ọ̀sọ́ alẹ́ lẹ́sọ̀ òkú ìjànà. Dájúdájú ọlọ́run ṣe ìpèsè. Arísìkì tó da fún mímì ní tó ṣiṣẹ́ rẹ̀ nínú ọba àjẹrà náà. sọ níbí ó fi hàn pé kì í fi agbàlérò pẹ̀lú àgbéjẹ̀ òní òṣìṣẹ́ níbi iná wọn sọ pé ọ̀rọ̀ súwúlàn òṣìṣẹ́ kan òṣìṣẹ́ òṣìṣẹ́ ni àlẹ́bí muhammad sallallahu alaihi wa sallam so ìtumọ̀ ni pé ẹ̀fáyà ọlọ́run ọba ẹ̀yẹ lónìí dájúdájú a ti sọ tí ọlọ́wọ́ balẹ̀ akọkalẹ̀ fún yín a sì fi rán òṣìṣẹ́ kan tí wọ́n máa kà fún yín àti ọmọ ka òfin ọlọ́wọ́ àti ìṣiṣẹ́ ọlọ́wọ́ fún yín. torí àti múni kúrò nínú òkùnkùn ẹ̀sẹ̀ àti òkùnkùn àyèmàkan òkùnkùn ìṣẹ́bọsọ́nà wọn bá lọ síbi ìmọ́lẹ̀ ìmọ́lì. tó àyà yìí ń tó kó sínú nínú àwọn àtúmọ̀ ọlọ́run bá tún sọ ń bomi pé húwà lẹ́bí yòlẹ́sìlò àlẹ́ yìí húwà lẹ́bí yòlẹ́sìlò àlẹ́ àbúyí àyà ti ń bàyìí náà lèyí kò rí jàkùn nínú ọkùnrin máa ti nílẹ̀ lòlò ọlọ́run ọba òun ló sọ̀kalẹ̀ lórí ẹrú rẹ̀ àwọn áyà tó hàn gbedengbe torí àti mú yín kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀. so huwa lẹ́nu yunazinu ala abiyu abiyu ń bí wọn ni alẹ́nu muhammad sallallahu alayhi wa sallam. آيات بينات قل القرآن العظيم ليخرجكم من الظلمات إلى النور ويأتي يقول إنه òkòkòrò sínú ìmọ́lẹ̀ ẹni bẹ́ẹ̀ kí kò há kó lè mú yín kúrò nínú òkòkò àìmọ̀ká àti ìṣẹ́bọsọ́nà ọba àti iṣẹ́ ẹ̀sẹ̀ lọ síbi ìmọ́lẹ̀ ìṣe ọlọ́run ọba lọ́kan àti ìmọ̀nà iṣẹ́ rẹ̀. tó gbé dé ọgbà ìlera. Aya àkọ́lá kìí ó ìmọ̀ àti òye ụmụ wa nínú so ọlọ́run ọba lọ́sọ àyà náà kalẹ̀ tó yà ti yọwọ́ kúrò nínú àyèmọ̀kan tá a máa ń ṣe nígbà tá a bá kọ obìnrin nínú àyèmọ̀kan tá a máa ń ṣe nígbà tá a ní fi obìnrin lẹ̀ láti pè é ìdáná ilé wọn níbi àyèmọ̀kan tá a máa ń ṣe ní ọ̀nà tá a máa gbà kọ obìnrin sílẹ̀ àtàwọn oríṣiríṣi àyèmọ̀kan níbi títọ́ ọmọ àtàwọn nǹkan ní ìṣòro ọ̀gbọ̀dá ṣùgbọ́n ọlọ́run sọ ayà ìkàlẹ̀ tó yẹ láti lọ kúrò láti yọ ọ́ kúrò nínú àyèmọ̀ kan ó sí ìbàdàn tí ọlọ́run bá ti yé ní. wọ́n dí ayà ìkó sínú ọlọ́run sọ ní ojú nínú alukoran lọ́nà tó pọ̀ ní ntújọ bẹ́ẹ̀ ọlọ́ni yá ayọ̀ nàṣú ọ̀dẹ̀dá àkùnbùrhánù nìrọ́bìkù wà á ń zàlnà ilé ìkùn lóran lòbí na apẹ́ ẹ̀yìn èèyàn dájúdájú ẹ̀rí ó ti wá fún yín látọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba a sì sọ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tó hàn àsọkalẹ̀ fún yín bákan náà ọlọ́run sọ mi pé kọ̀díjà àkùnmí náà wọ́n yìí lóró wà kìtà àbùmọ̀bí yìí. يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم dájúdájú ó ti wá fún yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín ìmọ́lẹ̀ àti tíra èyí tó hàn gbedengbe torí àti tọ́yín sọ́nà ọ̀nà àwọn tí wọ́n gba ojú ọ̀nà ìyọnu ọlọ́run ọba àti ojú ọ̀nà àlàáfíà torí àti mú kúrò nínú òkùnkùn lọ sí inú ìmọ̀lẹ̀ pẹ̀lú àti ọlọ́run ọba bẹ́ẹ̀ sì ni yóò máa tọ́ ní sọ́nà ọ̀nà tó tọ́ ọlọ́run tuntun mọ̀ mi pé fàámìnú bìlá ìwà òṣùlè wà lórí lẹ́bí àìsàlẹ̀nà ẹgbà ọlọ́run ọba bọ́ àti òṣìṣẹ́ rẹ̀ àti ìmọ̀lẹ̀ sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀. bákan náà ọlọ́run wọn nàbí na ámàlù bíi wà á zàrú wà nọ́sọ̀rù wà tábà ònúrọ̀ lẹ́bi oúnjìlá máa rú kúlẹ̀ ìka ọmọ ìgbòkùnkùn. àwọn tí wọ́n gbàgbọ́ lọ́sìn ìrànlọ́wọ́ tí wọ́n kí lẹ́yìn tí wọ́n tẹ̀lé ìmọ̀lẹ̀ tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún àwọn yìí àwọn ni wọ́n ní èrè jẹ lójú ọ̀gbẹ̀dẹ̀ àgbẹ̀yàrá ọlọ́run ti sọ bó ní pé wà láti ìjà àìmáwò lóòrọ́ láàdì bí ìmọ̀ nàṣà omi ìgbà ìdìlà. a ṣe quran a ṣe ní ìmọ̀lẹ̀ tá a máa fi tọ́ àwọn tó bá wù wá nínú ẹrú wa tá a máa fi tọ́ wọn sọ́nà. so alquran ìmọ̀lẹ̀ anabi sallallahu alayhi wa sallam ìmọ̀lẹ̀ lòun náà. lẹ́yìn náà ọlọ́run á sọ ẹ̀sán tí ń bẹ fún ẹni ó ní ìmáàlì tó ń ṣiṣẹ́ rí ọlọ́run ni ọ̀nà ìlú mi ń sì láàyè wọ̀nyá àwọn ẹ̀kọ́ rẹ̀ àgbèrè nínú jẹ̀nẹ́tì tẹ́tìlì ní jáde àlàáhàrù kan nìyí nàfíà àbàdà gbogbo ẹni tó bá gbọ́ lọ́rọ̀ bá gbọ́ tó sì ṣe iṣẹ́ rí ọlọ́run yóò mú ọ ọgbà ìdẹ́ra èyí tí akéré lọ bó odò tí ń sàn lábẹ́ rẹ̀ wọ́n máa gbére lọ gbére tó ò ní jáde. Bọ̀dé àkùsọ̀nà mọ́hún láwọn olùkọ́. Dájúdájú ọlọ́run bá ti ṣètọ́jú àríyìnjì tó dáa ń bẹ fún nínú ọgbà àgbẹ̀há náà. Àrík wani kullu ma yantafin bi insan nta so yẹ àrík wani gbogbo tí èèyàn máa fi sáǹfààní onáàtò ní alùpùpù ẹni pé ọlọ́run bá ti ṣe ìtọ́jú léè tó pọ̀ tí ò lè tán fún àwọn múmi ní òdodo tó ń fàkọ́ pẹ̀lú ọlọ́run ọba àtijọ́ gbẹ̀dẹ̀ àti tọ́jú fún wọn nínú ní ìtẹ́nu máa jẹ àti ibi máa nínú máa rí àti òjò àti etí òjò ẹ̀fẹ́ ẹ̀kọ́ àti èyí tí ò ti ẹ̀sẹ̀lẹ̀ sínú wípé ọmọ ànábì ádámù bẹ̀rẹ̀ o wípé nǹkan náà bẹ gbogbo ẹ̀ láti tọ́jú ẹlẹ́kan nínú ọgbà àdẹ̀rẹ̀ ọlọ́run ti wá nínú ẹ̀ ọlọ́run ti wá ní ọmọ àjẹ́ńdà. wà á bá òun ìlà pẹ́ẹ́lí àdìgbàyìn ọlọ́run ti kalẹ̀ oore tó àti ìgbàdùn tó lẹ́gbẹ̀ẹ́ pé yóò dùn nínú máa yẹ èyí tí ó dùn lọ́dún wàyí tó kọlu sùúrù wà rà lọ́sùn lẹ́yìn tó pé ìdùnnú òfin wàyí lè fò bá àlàfo gbogbo tó ń dáná àbò pátá lọ́dún ọjọ́ kọjá ìrọ̀rùn ọlọ́ọ̀fẹ́ wa níbẹ̀ ọlọ́ọ̀fẹ́ àwọn náà sílẹ̀ ní ìgbẹ̀yìn ọlọ́ni. الله الذي خلق سبع سماوات الله الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا لتعلموا أن الله على كل شيء قدير وأن الله وأن الله قد أحاط بكل شيء علما ورني الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن ọlọ́run ọba ọba tó ṣe ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ tó ṣe ìṣẹ̀dá sánmà ní méje tó sì tún ṣe ìṣẹ̀dá ilẹ̀ náà gẹ́gẹ́ bí sánmà ẹni tó wọn náà méje yàtàdà zálù làbúrú bẹ́ẹ̀ náà hùn àṣẹ ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ wá láàrin sánmà àti ilẹ̀. لتعلموا أن الله على كل شيء قدير torí kẹ́yìn ẹ̀dá fẹ́ẹ́lẹ̀ mọ̀ pé ọlọ́run ra ọmọ ológun lè ṣe ni wà á nà mọ́ àkọlẹ̀ àkàkọ̀ lè kú lè ṣe ìwé ìmọ̀ dájúdájú pé ọlọ́run ọba kò fi ojú ọmọ gbogbo nǹkan pátá ọlọ́run ọba kò fi ojú ọmọ nípa ìdá rẹ̀. àfa onímọ̀ yẹn ta ọ ní àwọn wàhálà wọ́n ẹ̀ka ẹ̀rọ mọ́lá kọ̀ọ̀kan àtàkùn àwọn ọlọ́wọ́ ọba ohun nìkan láì sí ìrànlọ́wọ́ àbí ẹnìkan tí ó sọwọ́ pọ̀ pẹ̀lú ọlọ́wọ́ ọba láti ṣe ìgbẹ̀dá ẹ̀ ọlọ́wọ́ ọba nìkan ṣoṣo òun ló dá sánmà méje wàhálà kọ̀ọ̀sán àmì ìrìn ni wọ́n fi wá dá ilẹ̀ náà وأنزل الأمر مما أوحاه الله إلى رسله yọwọ àwọn sọ àṣẹ yọmọ sọ̀kalẹ̀ nípa níṣe wáyé rẹ sí àwọn òṣìṣẹ́ rẹ wọn bá ìjọ ti rú bí ọkọ òmìnira sàmà wá sí wọn àti bí tó kó lé ń darí àwọn ẹ̀dá rẹ ní sánmà àtìlẹ lè tá àdàmú ayélujára náà ànàmọ àlàkùnrin ṣe ìpàdé yìí. torí ká ẹ lè mọ ẹ̀yin ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn wípé ọlọ́run ọba olóògùn lè ṣe ni òfin tí ò lè ṣe ṣe òun tó lọ. wàá ọdị ọ̀dẹ̀ àhábọ̀ bí kú lè ṣe ẹ̀yìn máa wípé ọlọ́run ọba ó yọ kiri bá ká gbogbo nǹkan nípa ìmọ̀ èyí pé kò sí ọba ọ̀nà. fàlàyé ṣe ó عن علمه وقدرته وتلك كراتيو يوجد nínú ìmọ̀ ọlọ́wọ́ ọba àbí ògbó rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ ọba mà gbogbo nǹkan ló sì lè ṣe kò sí tọ́lọ́wọ́ ọba òde ṣe. ìtumọ̀ ni pé lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ ọba fi wà lọ àti àwọn kẹfẹ́rí mọ́kà àti àwọn tó tún máa ṣerú táwọn náà ń ṣe ipe tó ọba ilé jáwọ́. òun ti pèsè ìjìyà ẹlẹ́tẹ̀ eléwu dè wọ́n lẹ́yìn ìjìyà tó wọ́n ti bẹ̀ wọ́n lé ayé. ó tún wá mẹ́nu bà ògo rẹ̀ àti agbára rẹ̀ àti ìjọba rẹ̀ tó tóbi àti ìṣẹ̀dá rẹ̀ tó tó tóbi náà ó ní pé ọlọ́run ọba òun lòún ṣẹ̀dá sánmà àti ilẹ̀ ó ṣẹ̀dá sánmà méje ó sì ṣẹ̀dá ilẹ̀ ẹlẹ̀ náà ní méje láti bẹ̀ ló tún wá mú àwọn àdájọ́ rẹ̀ àtàwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ wá torí káwọn ẹ̀dá rẹ̀ ó lè máa tẹ̀lé nínú wọn àwọn tí wọ́n dáhùn bẹ́ẹ̀ nínú wọn àwọn tó ṣe àgbẹ̀kùnrin ń bẹ ọlọ́ni ọgbọ́ọ̀hún الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن ọlọ́ọ̀bá tó ṣe ìṣẹ̀dá sọ́nà méje ó tún wá ṣe ìṣẹ̀dá ilẹ̀ náà méje ابن كثير رحمه الله قل يكون الله مخبرا عن قدرته الكاملة ọlọ́wọ́ bá ń sọ fún wa ó ń fún wa ní ìròyìn ògo rẹ̀ àti agbára rẹ̀ tó tóbi wọ́n tún kọ́ ní àbímà àti ìjọba rẹ̀ tó tóbi jùlọ ní ọkùn náà dáadé tàbá ìtàn àlàjà àbí ìmọ̀ ṣọ́ọ̀ àbí rẹ̀ sí i torí tẹ́lẹ̀ ò lè jẹ́ káwa náà ká gbé ṣẹ̀ríà rẹ̀ ká gbé tóbi. ó ní àmọ́ òlẹ́ni kọ́lá kọ̀ọ̀kan àkọ́gbà wà. ọlọ́wọ́ bá èyí tó ṣe ìṣẹ̀dá sánmà méjèèjì. gẹ́gẹ́ bí ọlọ́run ti fún wa léèrò nípa àlẹ́bí náà nígbà tó ń sọ fáwọn èèyàn rẹ̀ sí pé alamtaro kéèfà kọ́lá kọ̀ọ̀wá ọ̀sán àkọ́gbà wá sí ṣe bá kọ bẹ́ẹ̀ ni bí ọlọ́run ti ṣe ìṣẹ̀dá sánmà tó wá ṣe ń méje lórí ara wọn bákan náà ọlọ́run sọ fún mi pé ìtọ́jú ìhùláwù sàmà wá ti sábúrú wà ní áwùrú wọ́n mọ̀ sí yìí sánmà méjèèjì àti ilẹ̀ gbogbo wọn ni wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n nínú áwùrú nípìnlẹ̀ òun ìtumọ̀ ní pé sọ́fà ní ẹ̀yìn ọlọ́run tó náà ní méje gẹ́gẹ́ bí ó ti wá nínú kọrin buhari àti muslim mani tako àṣìbran nínú àbí bolman ọwọ́kọ̀ ọlọ́run ìyá òyìnbó màtí yá màtí ní sábẹ̀ àrùbíyìn gbogbo ẹnikẹ́ni tó bá yan ẹrú ọlọ́run ọba jẹ nípa pé ó gba ilẹ̀ lọ́wọ́ rẹ̀ kódà lọ́kọ́ jẹ́ pé ilẹ̀ yẹn títóbi rẹ̀ kò ju ọwọ́ kan lọ. ọlọ́run ló ní mo lọ ilẹ̀ náà máa lọ́rùn lójú ọ̀gbẹ̀rẹ̀ àlùfíàmà láti sánmà ègbé. òrèlè ìgbà pé aláti ilẹ̀ méje òun náà fi hàn pé ilẹ̀ náà méje lòun náà gẹ́gẹ́ bí sánmà. bákan náà tó wà ló parí òbí kárí. أنبت عسى الله من أخذ من الأرض شيئا bẹ̀rẹ̀ yẹn hàpì ẹni tó bá ilé gba ilẹ̀ lọ́wọ́ ẹnì kan tí ò sì lẹ́tọ̀ọ́ sí ilẹ̀ lọ́gbà ẹ̀rọ ó sì fàdé ìyá ọmọ ìlera rẹ̀ á fi á fi á fi ìyá rẹ̀ jẹ́ lọ́gbà tó di àṣìlẹ̀ náà dáàbò wọn lọ́rùn ilẹ̀ àtàkùrẹ́ àti lọ sí sọ́mọ̀ àti ilẹ̀ méje sọ níbi ó ṣàfihàn pé sọ́mọ̀ méje ni. bẹ́ẹ̀ ni ilẹ̀ náà lè dèrò náà yàtàdà sálò amúrú bẹ́ẹ̀ nà hún afẹ́ ó ń sọ̀kalẹ̀ wá láti sánmà méjèèjì lọ sí ilẹ̀ méjèèjì náà. eléyìí ẹ pé ní gbogbo sánmà pátá wọ́n ń tẹ́sẹ̀ tí wọ́n ṣe àfọwọ́fọ́lọ̀ wọn. ní gbogbo ilẹ̀ méjèèjì pátá àwọn ẹ̀dá kan wà nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba tí wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba. àdéhùn wọn láti lo ìmọ̀ buhari wọ́n ní àlẹ́sọ̀ àtàlà màmá sọ nínú àdúrà pé àmàlùmọ̀ rọ́pà sàmáwá ti sọ́bìrì. وما أضللنا ورب الأرضين السبع وما أضللنا ولو رأسنا لبي أتمتي أمبو àti wọn náà wọn bá ọba ilẹ̀ méjèèjì àti tó ń dé ìdádúró rẹ̀ kò yẹ lè fi hàn pé sọ́mà àti ilẹ̀ méjì ni wọ́n. bákan náà àyíká rẹ̀ sọ́nà ọ̀sán lórí mẹ́tàlá wa ti sọ́kì. وما فيهن وما بينهن والأرضون السبع وما فيهن وما بينهن في القدس إلا خفيقة مرقاة بأرض فلان nígbà tọrọ ọlọ́run àníkà sálẹ̀ ṣe àpèjúwe àláràṣẹ ọlọ́run náà lọ́wọ́ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún méjèèjì òkú nǹkan àtàwọn tí ń jẹ nínú rẹ̀ gbogbo wọn pátá wọn tó nǹkan tá a bá fi wọ́n gbé àlàáfà sí ọlọ́wọ́ bẹ́ẹ̀ ni ilẹ̀ méjèèjì àti tí ń bẹ nínú rẹ̀ àti tí ń bẹ láàrin rẹ̀ gbogbo wọn pátá wọn tó nǹkan tá a bá fi wọ́n gbé kò ọlọ́wọ́ bá tá a bá fi ọwọ́ fi ọwọ́ wẹ̀ wọ́n wá dàbí ìgbà kan pé tail cutting èyí ni pé èkìsà kékeré gẹ́gẹ́ bí alkẹ́tìs kékeré mọ̀lùkọ́tù tá a sọ sí ilẹ̀ tó tóbi irú àyẹ̀wò ni èkìsà àbí alkẹ́tìs bẹ́ẹ̀ bá níbi ilẹ̀ náà gẹ́gẹ́ bí kò sí ọlọ́run bá ti fún mi. àtẹ́kù sí òótú kéré àlàáṣì torí pé àlàáfàṣẹ ọlọ́run ọba ó ní ìjókòó rẹ̀ àmọ́ kùrùsí rẹ̀ ò ní ibi tí gbẹ́kẹ̀lé tó wọn ò ní àlè tí wọ́n àlè tí méjèèjì rẹ̀ àwọn bákan náà kùrùsí ó ju àmì àlàáfàṣẹ ó ju kùrùsí rẹ̀ tábà wá ní kùrùsí ọlọ́run ọba gẹ́gẹ́ bí ẹyọ akọ kékeré kan tá a sọ nínú ilẹ̀ tó fẹ́ lọ́jà tirẹ̀rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò tó rí. tòlẹ́ eléyìí ó fi ògbó àti agbára ọlọ́wọ́ bàbá. ẹlẹ́ẹ̀kejì ọlọ́ni ní sáàdàmù ànàmọ́ àlàkùnrin ṣe é pàdé. torí kẹ́ ẹ lè mọ̀ pé ọlọ́wọ́ bá ọba ológun lè ṣe ni ó ní agbára láti ṣe gbogbo gbogbo nǹkan pátá. وأن الله قد أحاط بكل شيء علما ìpè ọlọ́run bá gbogbo nǹkan lọ́rọ̀ torí pé ó yí ká rẹ̀ ni tí kì í wo gbogbo nǹkan báyìí nígbà tó wọ́n ti ń jẹ látẹ̀lẹ́ wọ rẹ̀ tó kò sí tọpamọ́ fún ọlọ́run ọba. náà so a ti wípé ọ̀rọ̀ ọlọ́run ọba àti sunna alẹ́bí sọ́nà máa wà ní gbogbo ẹ̀ ló fi mọ̀ pé sọ́mà ọlọ́run dá wa ní méje lórí ara wọn bẹ́ẹ̀ sì ni ilẹ̀ tá a wà yín náà ọlọ́run dá wa ní méje lórí ara wọn àwa ti gbọ́ nípa ilẹ̀ kan yàtọ̀ sí ìta wọn ṣùgbọ́n dájúdájú ilẹ̀ míì tó wà lẹ́yìn tí àwọn ìta ọlọ́run ọba wà ń bẹ̀ wọ́n sì ń gbé tí wọ́n ń sẹ̀lú wọ́n lè fi àfọ̀mọ́ sí fún ọlọ́run ọba. ìdí inú tó fi wá nínú àdéhùn àlẹ́bí musa tó sọ pé ìyá rọ́bù àlẹ́mí ṣé àlè àdùkú kàlẹ́ ìwọ náà ọba tí ẹ̀kọ́ mi ní nǹkan tí màá fi pè ọ́ bí màá fi fàdúrà fún ọ. وقال لا إله إلا ni ọlọ́ba ni wọ́n sọ pé láti láti àtẹ́bí mo bá wa sọ fọ́nà pé yá rọ̀ kúlù láti ẹ̀kúndú nàdá ni ó bá àwọn èèyàn náà fún sọ yẹn òun fẹ́ nǹkan bí nígbà pé èmi nìkan ní ní ní tí ò ní fẹ́ lò ní ìtura màá sọ. ṣùgbọ́n láti ra àìsàn wa gbogbo èèyàn pátá ni wọ́n sọ bọ́lá yàbúta ọlọ́ni wọ́n múta لو أن السماوات السبع وعامرهن غيري وأرضين السبع kì í chief party ọlọ́ni wọn múta ìbájẹ́ pé sọ́wọ́n mi ti gbé àti gbogbo àwọn tí wọ́n ń gbénú ẹ̀ pátá àti ilẹ̀ méjèèjì àtàwọn náà ń gbénú ẹ̀ pátá kì í chief party wọ́n wà ní àtẹ̀lẹ́wọ́ ẹ̀yọ̀ kan níbi òṣùwọ̀n wọ̀lá ìlà àdìgbọ̀n mọ́ kì chief party kí kálímà láìlá ìlàlá fún wa ní agbọ́sẹ̀jì níbi òṣùwọ̀n làmáàlà kì í nà láìlá ìlàlá láìlá ìlà yọ tẹ̀wọ́n rí láìlá ìlàlá yọ tẹ̀wọ́n rí lórí pé ọlọ́run ti ràn lẹ́nu mo fẹ́ pé kò sí tó tó láìlá ìlàlá ṣùgbọ́n níta múlò bí omi pé ọlọ́run pé sọ́mà méje àti ilẹ̀ méje gbogbo àwọn ilé ẹ̀rí mi tó fihàn pé méje ìdí tá a fi tẹnu mẹ́lẹ́ tá a fi tẹnu mẹ́yìn ni pé àwọn tí wọ́n ka ìwé lédè ìbò wọ́n lè fi kà lọ́pọ̀lọpọ̀ ọ̀nà tí àwọn olùmọ̀ sáyẹ̀nsì ọjà ní rọ́dún irọ́ ni kò sí ilẹ̀ bí ìyàtọ̀ sí ìta wáyé bẹ́ẹ̀ sì ni kò sí sọ́mọ̀ bí ìyàtọ̀ sí ìta yìí so àwọn náà wọ́n lè rán ṣe rẹ̀ pé àwọn ni wọ́n ń parọ́ ọlọ́run kan parọ́. torí pé ọlọ́run ní má àṣàtúhù kọ́lọ̀ sàmáwá ti wà ní ápì wọ́n náà kọ́lọ̀ àǹkóṣàbò àǹkóṣàbò ní òfin màmá ohun òfin àwọn òfin bẹ́ẹ̀ nígbà tí mo ń ṣe ìṣẹ̀dá sámà àtìlẹ́yìn. bẹ́ẹ̀ ni ìṣẹ̀dá ara wọn gan fúnra wọn wọn ò mọ kankan lóẹ̀ ọlọ́run bá mi ò fi hàn ó ní mi ò fi hàn wọ́n. tó ọmọ ènìyàn kò ní bò kò ní yẹ ìmọ̀ rẹ̀ yóò máa jẹ́ ìmọ̀ tí ò ni lórí kéde kéde gbogbo aim and objective ń bí oní àti fi hàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ọlọ́run bá tóbi gbogbo rẹ̀ sì tóbi pẹ̀lú pé gbogbo nǹkan ló sì mà ìka àlàmú ànàmọ́ àlàkù lè ṣe ìkọ̀dù torí pé ẹlẹ́ sọ pé ọlọ́run bá ọba ológo lè ṣe lórí gbogbo nǹkan wà á nàmọ́ ha ọ̀dẹ̀ àhábọ̀ kò ṣe é tẹ́ẹ̀sì fi mà pé ọlọ́run bá gbogbo nǹkan pátá lọ́mọ wallahu a'lam walillahi alhamd so eléyìí ni ìparí súra àkọ́dá so alhamdulillah ó ti tó àsìkò tí ó yẹ ká dúró so a ní àǹfààní láti bẹ̀rẹ̀ súra náà èyí tá a sọ yìí tó ṣe déédéé ọlọ́wọ́ba ọlọ́wọ́ kó fún wa ní ládẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́wọ́ kó fún ní ẹ̀sẹ̀ wa tó wá. والسلام عليكم ورحمة الله وبركاته نعم إليه تفسير سورة الطلب في غير بوع